ṣẹlẹ̀ ẹ ṣe rí ọmọ aráyé ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mà lè ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú wo ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú tó ọ̀tá fa sókè tó yíjó borí bọ́bá ayé ò kò ṣẹ̀yìn Ọlọ́run bọ́ọ̀mù ara ayé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra Olódùmarè ó máa fi àkọ́kàn jẹ dá ènìyàn ló sọ̀ra wọn dá tún ní dá ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́.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 àfi tó bá jẹ́ pé ẹ fẹ́ kí n parọ́ ohun tí ò ṣẹlẹ̀ tí mi ò bá rí mi ò kì í wí tí mi ì bá rí nǹkan tí mo fẹ́ sọ mi ò ní sọ tí mi ò bá rí nǹkan tí mo lè sọ sí i kò sí nǹkan tí mo fẹ́ wí a ti sọ gbogbo tó ṣẹlẹ̀ kóòtù gbogbo wa ti gbọ́ adájọ́ sì ti dájọ́ ikú fún Adédoyin àtàwọn bíi méjì àbí mẹ́ta tí wọ́n jọ wà ní kóòtù tán tí ilé ẹjọ́ rí pé wọ́n jẹ̀bi a gbé information yẹn wá ní ìdẹ̀mọ̀ nǹkan tẹ́yìn èèyàn tó fẹ́ kí n sọ àmọ́ lónìí yà mo rí àwọn informations kan tí mo fẹ́ kí oníkálukú wa kí a jọ gbé wò ká jọ gbé yẹ̀wò iṣẹ́ ìní torí pé mo fẹ́ kẹ́yìn èèyàn dá sí i mo fẹ́ kẹ́yìn èèyàn pè wọlé kẹ́ ẹ sọ opinion yín lórí n tá a fẹ́ kà jáde yìí ihun tó jọrú iṣẹ́ yìí mẹ́ka ni mo ti ṣe tẹ́lẹ̀ but ọ̀rọ̀ yẹn tún wá jẹyọ ìgéènú tún jẹ padà wáyé bó tiẹ̀ ti hùn kó jẹ́ pé gbà yẹn ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí sọ pé rárá kò rí bẹ́ẹ̀ èèyàn sì sọ pé rárá ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ adúrò à ń wo kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ àdẹ̀rí pé nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ọ̀rọ̀ àfi ká panumọ́ lé lórí ṣùgbọ́n láìpẹ́ yìí mo débi iṣẹ́ lénìí làwọn ọmọ mi kà mọ́ news pé tó bàbá ẹ̀ tó wá wo tó ṣẹlẹ̀ òun áà àfi káwọn ọmọ nàìjíríà kan tún bá wa gbọ́ pé ohun tí bàbá sọ pé kò rí bẹ́ẹ̀ lánàá báwo ló tó wá ṣe fẹ́ rí bẹ́ẹ̀ lénìí kí ló fẹ́ fà á ẹ ká fi tóra wa létí o ǹjẹ́ ẹ rántí màmá tó dájọ́ kú fún Adédoyin Chief Justice nílùú Òṣogbo Chief Justice Ọ̀ṣun Madam Adépèlé àwọn náà ni wọ́n tún wà nínú níòsì lónìí ṣàdédé ni mo rí níòsì yẹn wípé gọ́fúnà Adeleke ṣì wà lórí wípé wọ́n fẹ́ dáyà yẹn dúró lórí chief judge wọn tán wà. Wa pé kí wọ́n lọ rọ́kúnlé kán lọ rìtáyà lóòótọ́ ná nínú ọdún yìí ló yẹ kí màmá rìtáyà if I by now ó yẹ kí màmá ti di retired justice Adégbèlé ó yẹ ká ti máa pè wọ́n ní retired chief mrs justice Adépèlé Òjó ló yẹ ká máa pè wọ́n bọ́tígbà tí president Tinubu débẹ̀ wọ́n sáìn sí òfin kan tí àwọn National Assembly ti ṣe látàyè Buhari tó sì jẹ́ pé ó nídìí kí president of the day kó bá wọn buwọ́ lù àmọ́ tí Buhari ò dúró ṣe tó fi lọ nígbà tí Tinubu débẹ̀ Tinubu buwọ́ lù òfin yẹn dẹ̀ múlẹ̀ pé àwọn adájọ́ ọdún márùn márùn eh, tó bá pé seventy five years wọ́n sì lè extend the retirement age wọn di seventy five years seventy ni màmá pé seventy five sì ni eh, òfin nàìjíríà tuntun sọ pé kán rìtáyà which means màmá sì ní five years sí láti lò bàtà wà mẹ́ka làwárí tí barista Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tí wọ́n gbé síta pé ẹ̀yin èèyàn ẹ gbà o barista Adeleke àmì gọ́fìnà Adeleke wọ́n ti fẹ́ sáàkì màmá o gbogbo wọn dẹ̀ jọ wá ṣé látọ̀dẹ òun kọ́ ni wọ́n ti jọ wá ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta so àwárí ń gbà yẹn àgbè pé gọ́fìnà Adeleke o wọ́n fẹ́ dá màmá dúró o kódà barista Pẹ̀lúmi sọ pé nítorí pé màmá ló dájọ́ kú fún Adédoyin gbà yẹn ni bet gọ́fìnà Adeleke jáde pé kò sí ní tó jọ o màmá ò ṣe àwọn o kò dẹ̀ sí tó kà àwọn àti Adédoyin àwọn òjọ lẹ́jọ́ papọ̀ o pé torí ẹ̀ kẹ́nikẹ́ni máa ròun tí ò ṣe tàwọn máwọn lẹ́sẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ àtúntún sọ pé tó ní tí gọ́fúnà Adeleke sọ̀rọ̀ o lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o ọ̀rọ̀ yẹn dá dáhùn láti June tá a ti gbọ́ ṣàdédé ní àná nìmí ìtúnṣẹlẹ̀ wípé àwọn House of Assembly Ọ̀ṣun wọ́n láwọn ni wọ́n jókòó pé dandan dandan àfi kí màmá kí màmá resign kí wọ́n gbéjọba lẹ̀ kódà wọ́n ti yan chief George míì tí wọ́n bá sua in lánàá àmọ́ yẹn ò sí lé kò jẹ́ kí wọ́n lè sua ẹnìyẹn in bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ ni mo fẹ́ kà fún wa yìí ọ̀ṣun cj adépèlé òjò drags adeleke to court over suspension published one day ago on november 17, 2023, by news direct wọ́n ní mama chief justice ní ọ̀ṣun adépèlé òjò wọ́n ní wọ́n dá wọ́n gbé gọ́fìnà adeleke lọ sílé ẹjọ́ nípa wípé ìfi ìwé sílẹ̀ ní tipátipá àwọn tí wọ́n fi léde ní on the seventeen tí ń ṣe àná wípé dandan àfi kí màmá kí wọ́n kọ̀wé fìwé sílẹ̀ wípé àwọn òṣìṣẹ́ mọ́ tá à ń pè ní compulsory retirement. Adeleke approves Osun Assembly resolution asking Chief Judge Chief Judge to step aside appoint Justice Afolabi as Osun acting Chief Judge. wọ́n ní gọ́fìnà Adeleke ti buwọ́ lu o ìfiléde tí àwọn àbí ìfẹnukò tí àwọn aṣòfin kékeré tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi léde wípé ìyá Adépèlé Òjó dandan ni kí màmá náà kí wọ́n fi kọ̀wé fipò sílẹ̀ o gẹ́gẹ́ bí adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé dandan ni kí màmá náà fi ipò sílẹ̀ wọ́n sì sọ pé gọ́fìnà Adeleke lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti buwọ́ lù wípé àwọn gbà bẹ́ẹ̀ ó tẹ́ àwọn lọ́rùn wọ́n sì yan adájọ́ àgbà Àfọlábí wípé kí àwọn sì máa wà nípò fìdíhẹ́ẹ́ná títí tí wọ́n fi máa gbégbèsè míì nípínlẹ̀ ọ̀ṣun the chief justice of ọ̀ṣun adépèlé òjò has dragged the state government the state governor ademola adeleke before the national industrial court sitting in ibadan over alleged plans to remove her joined in the suit are the state attorney general ọ̀ṣun state judicial services commission and the state accountant general recall that the coalition of civil, so civil society organization clo in osun state had accused governor adeleke of plotting to remove the chief judge by alleged submission submitting a petition against the judge to the national judicial council addressing journalists in osogbo on behalf of the group mr ayo ologun claimed that the initial plan of the governor was to remove the chief judge through a motion by the House of Assembly, but the plan was allegedly dropped for the option of dragging the CJN, CJ before the NLS, NJC. Ologun said the group had written a counter petition to NJC, warning that any attempt by public office holders to disregard the rule of law will be res resisted. However, in the motion dated 15th November 2023, the plaintiff is seeking an order of interim injunction restraining the defendants by themselves or their agents or previous, however so called from interfering with, removing, reversing or terminating the appointment and conditions of service of the claimants as the chief judge of Osun State including but not limited to salaries and other pecuniary beneficiary benefits pending determinations of the interlocutory application and order of mandating the fourth defendant to continue to pay the salary entitlement emoluments remunerations and other benefits uh, and money the claimant is entitled to as the chief judge of Osun State pending determinations of the interlocutory applications. The court, after hearing the applications, ordered an order to, of interim injunctions is issued restraining the defendants by themselves or their agents or review, however, so called from in interfering with removing, reversing, or terminating the appointment and conditions of service of the appoint uh, of applicant as the as the Honorable chief judge of Osun State including but not limited to salaries and other peculiary benefits pending the determinations of the interlocutory applications. Another is here issued mandating the fourth defendant to continue to pay the salary entitlement emolument and other benefits and monies the applicant is entitled to as an honourable chief judge of Osun State pending the determinations of the interlocutory application taking cognizance of the gender of the applicant as a wife, a mother, and a grandmother. The first defendant, the first defendant as the chief security officer of Osun State with keys to all security apparatus is ordered and directed to ensure adequate pro protections to the applicants from all forms of harassment and from all quarter spending the hearing and determinations of the original of originating summons. Finally, it is directed that the two defendants as the chief law officer of Osun State will appropriately defendants in general and the first defendant in particular of the imperative of complying fully with the orders of this court. The case was adjourned till 20, 20 December 12, 2023. Meanwhile, Osun State Governor Ademola Adeleke has approved the resolutions of the Osun State House of Assembly asking the Osun, St Osun State Chief Judge Adepele Ojo to step aside pending investigations of allegations of misconduct, abuse of power, corruption and disregard for rule of law against her by the House of Assembly. In a statement issued on Thursday by the spokesperson to Governor Malam Olawale Abdulrasheed said The swearing-in ceremony of the acting chief judge of Osun State will be held today Friday. Part of the statement reads, in the resolutions of the Osun Assembly, sitting today 16th November 2023, the House resolved that the executive should be should be informed of the House resolutions and that the next in order of, of seniority to Justice Adepele Ojo be sworn in immediately to avoid any vacuum in the third arm of government in Osun State. The House had earlier resolved as follows. Having received various petitions against the Chief Judge of Osun State bordering on gross misconduct, abuse of office, corruption and lack of respect for due process and rule of law, this Honorable House, in performance of its oversight functions and exercise of its investigative power powers vested by the 1999 constitution of Nigeria as amended thereby resolved as follows that the committee on judiciary public petitions and legal matters investigate the petitions against the chief judge of Osun State Honourable Justice Adepele Ojobayi inviting the chief judge and report to the house within seven days from today depending that pending the outcome of the investigation The Chief Judge of Osun State, Honourable Justice Adepele Ojo, should step aside not for any disciplinary actions but to allow for proper investigations of the allegations. That while the steps aside spending the investigations, the executive governor should immediately swear in the next judge in order of security in order of seniority as the acting chief judge of Osun State. The executive should immediately notify the National Judicial Council and the State Judicial Commissions of the resolutions of this House immediately for their awareness. That the clerk of this House should forward the resolutions of this House to the Executive, the National Judicial Council, and the State Judicial Services. Meanwhile, following the approval of the resolutions of the House by the Governor, The deputy governor has been directed by the governor to perform the swearing-in ceremony of the acting chief judge of Osun State, while which will be held tomorrow at the executive lounge governor's office Osogbo following the following the supreme of Osun State following the suspensions of Osun State Chief Judge Justice Adekunle Ojo Governor Ademola Adeleke has appointed Justice Olayinka Afolabi as acting chief judge of the state A statement issued by his spokesperson, Olawale Abdulrasheed, stated the appointment is consequent upon the approval of the resolutions of the House of Assembly asking justice to step justice to step down to step aside. It reads, Governor Ademola Adeleke had appointed Justice Olayinka David Afolabi as the acting chief judge of Osun State with immediate effect following the approval of the resolutions of the House of Assembly. The new acting chief judge will be sworn in today, Friday. <sighs> Àwọn tá a gbọ́ yìí ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà tí ìyáàfin Adépèlé Òjó tó wọ́ gọ́fúnà Adélékè àti àwọn tó kù House of Assembly ni àwọn ẹgbẹ́ adájọ́ ni àti àwọn míì bẹ́ẹ̀ tọwọ́ wọn lọ sí. Si ilé ẹjọ́ o ní ìlú Ìbàdàn àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ òun náà la kà fún wa yìí kí ni tó ṣẹlẹ̀ gan ni pé wọ́n fi ẹ̀sùn kan ìyáàfin Adépèlé wípé àkọ́kọ́ náà àìfẹnipẹni àìfèèyànpèèyàn wà fún ìyá náà àìbìkítà fófin ìtẹnilójúmọ́lẹ̀ àti àwọn owó àti ìwà àjẹbánu ó wà fún ìyá náà nítorí ìdí èyí láti lè rí wípé àwọn ṣe òfin tótó àti ìwádìí lórí òfin lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn yá yìí dandan ni kí màmá ṣe ìrọ̀kún léná káwọn lè ráyè láti wá fèdè kókò tó yanrantí wọ́n nídìí èrí rèé o tí wọ́n fi fẹ́ yọ ìyáàfin adépèlé òjò kì í ṣe pé nìkan dìkokò mọ́ wọn ṣùgbọ́n màmá ní kò jọ́ mi ò ṣẹ̀ṣẹ̀ kankan ẹ láǹfààní láti yọ mí ẹ̀ ni ò bá wa gbọ́ ọ bàbá náà fi dandan káwọn mójú balẹ̀ ẹjọ́ ni wọ́n fi gbé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun àti àwọn míì náà tí wọ́n wọ́ wọn lọ túrútú sí ilé ẹjọ́ ilé ẹjọ́ náà sì sọ pé kò jọ o pé kí wọ́n sì máa fún màmá ní owó owó àjẹmọ́nú wọn ìyẹn ni pé owó gẹ́gẹ́ bí chief judge kí wọ́n sì máa gbà á àtọwọ́ àwọn owó ṣàkóró tó tọ́ sí wọn dandan ni kí gọ́fìnà Adeleke kí wọ́n sì máa sun àwọn owó yìí fún wọn ṣé Yorùbá ní ìjà àgbà méjì ni tọmọdé ò gbọdọ̀ torí bọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun rèé ìyẹn ni pé n tó dájú ni pé wọ́n fẹ́ yọ ìyáàfin Adépèlé Òjó àwọn ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sì ti fọwọ́ sí pé dandan dandan kí ìyáàfin Adépèlé Òjó kó kúrò kíjọba kan lè ráyè ṣèlú gọ́fìnà Adeleke náà ṣàìsọ tiwọn o àwọn náà sọ pé Osun State government on Friday said Governor Ademola Adeleke did not contravene any court order in the suspension of the state chief judge Justice Oyebola <laughs> Ojo. The Commissioner for Information and Public Enlightenment Kolapo Alimi gave the explanation in a statement on Friday, it disclosed that the governor did not suspend the Osun Chief Judge, Justice Oyebola Ojo, but that the House of Assembly did. The commissioner went further to say that the lawmaker's actions was not part of any litigation. It stated that appropriate representation has been made to, to the National Judicial Council, NJC, on the matter and the House of Assembly which ordered the chief judge to step aside as the constitutional power to investigate the chief judge. According to the state government, we also call the attention of the public that the misappropriated money over which investigation is being carried out were appropriated by the State House of Assembly and the body has, has the constitutional right to inquire how money it appropriated was applied. We, we reassure the public that appropriate representations has been made to National Judicial Council over the development and we have found that the chief judge was not suspended by the governor has been mischievously represented by some some sections of the media rather it is the state assembly on the premise that an official cannot be on the seat whilst investigating is ongoing yes that ask that ask the chief judge to step aside the governor only acted on the resolutions of the house of assembly to ensure there is no vacuum as prescribed by the constitution in a situation like this it's therefore the, rep the, rep the responsibility of the state assembly to inform the public agency and the governor about its findings on conclusion of its investigations and also make resolutions on the next line of action. We want to put it on the record that the governor is a law-abiding person and will not do anything to compromise the rule of law whenever the court processes are served on the persons listed as defendants in the alleged in their alleged suit if any they will take appropriate steps to react tó àti ṣàkọ̀tún àti ṣàkòsí ọ̀rọ̀ wọn ò lẹ́gbọ́n yẹn o the NBA wishes to categorically state that the provisions of the 1999 constitution are not ambiguous as to the way and manner a chief judge of a state could be removed from office certain, certainly A state house, of assembly resolutions for a chief judge to step aside is unknown to the law of our land. Àwọn NJC ló ń sọ àwọn NBA Nigeria Bar Association náà sọ tiwọn yìí o. Wọ́n ní kò sí ní tó jọ nínú òfin báwọn ò tí ì gbọ́ rí pé state house of assembly á sọ pé kí chief judge kó lọ rọ́kún lé náà wọ́n làwọn ò gbọ́ rí. Furthermore, the law has since been settled in Ngajiwa versus FRL 2017 eléyìí náà pè ní judicial president that any misconduct attached to the office of NJC uh, eh, to the office or, and functions of the judicial officer must first be reported to and determined by the National Judicial Council specifically the Supreme Court in Elelu Abib and Anon versus AG federations and ORS 2012 has clearly stated that the chief judge of a state cannot be removed under any guise including the infamous step aside style by the Osun state government without recognize without recourse to the NJC. The NBA is further worried and troubled that in in going about its lawful its unlawful endeavour the Osun state government chose to ignore the lawful order of interim injunction granted by the National Industrial Court sitting in Ibadan which restrained the governor of Osun state from interfering with the office of the chief judge of Osun state. He continued, this is untoward coming from a democratically elected state government. All decisions of court must be obeyed and complied with until they are set aside by a superior court of competent jurisdictions. The MBA's position is anchored on the constitutional doctrine of separations of power and the independence of the judiciary. The tenure of a judicial officer cannot and should not be subject to the mood of politicians. To this extent, the MBA and its members shall not recognize Honorable Justice Olayinka Afolabi as the acting chief judge of Osun State because the provisions of the law must be complied with strictly in the removal of and or appointment of the chief judge of the Osun state. ẹ̀yin ará mi nílé ìjà àgbà méjì ọ́ kápẹ́ níjà àgbà mẹ́ta tó ń lọ lọ́wọ́ rèé ṣé ìjà olóṣèlú ni ìjà ìlú ni àbí ìjà àwọn amòfin amòfin òun lẹni tó wà nú ọ̀rọ̀ yìí tó mọ òfin gan gidi tó sì jẹ́ olórí amòfin amòfin àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Chief Justice of the, Fed, of the state tí ó sì jẹ́ pé procedure wà lórí bí wọ́n ṣe lè yọ Chief Judge kódà tí wọ́n bá fi ẹ̀sùn kàn án òun náà làwọn Nigeria Judicial Council bí National Judicial Council ẹ̀ náà jẹ́ ni ó ní wọ́n sọ yìí àwọn ndc wípé ó ní procedures tíjọba gbọ́dọ̀ follow kì í ṣe pass of assembly máa jókòó sí kọ́nà kan wọ́n máa láwọn ṣòfin pé àtijọ́ ìyá adépèlé àjọ náà nìyẹn rárá o rárá o wọ́n lákọ̀ọ́kọ́ náà tẹ́ ẹ bá rí àṣemáṣe léléyìí tẹ́ ẹ̀sùn tẹ́ fi kàn wọ́n yìí Nigeria judicial National Judicial Council ẹ̀ máa ránṣẹ́ sí tí ń ṣe NJC òun lolórí gbogbo jọ́ọ̀jì ayé gbogbo jọ́ọ̀jì ilẹ̀ Nàìjíríà àti lọ́ọ̀yà gbogbo nàìjíríà ọ̀ǹda wọn ni wọ́n wà àwọn làwọn máa wá investigate ìyà tó bá tọ́ àti tó yẹ àwọn làwọn máa fi jẹ àwọn làwọn láǹfààní national judicial council ló láǹfààní láti yọ ìyá adépèlé kì í ṣe state governor kankan gẹ́gẹ́ bí òfin táwọn yẹn sọ wọ́n sì sọ pé ní ìlú ìbàdàn ìbàdàn náà wọ́n ti dájọ́ pé ẹ fìyà yẹn sílẹ̀ pending the time tí a higher uh, court that has higher uh, jurisdiction tó máa fi sọ̀rọ̀ lórí ẹ̀ bọ̀tì bọ̀tì bọ̀tì kódà nípínlẹ̀ ọ̀yọ́ nípínlẹ̀ ọ̀ṣun wọ́n ti yan ẹni tó máa jẹ́ adelé fún chief judge already pé kí màmá wọn recognize wọn mọ́ as adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀rọ̀ yìí awuyewuye ti ń lọlé lórí tẹ́lẹ̀ ṣe gbàgbé nígbà níbi bíi june ọdún tá a wà nú ẹ̀ yìí ṣùgbọ́n gọ́fìnà adeleke jáde wípé kò jọ wọ́n ní kò sí tó ti ẹ̀jọ́ mọ́ bẹ́ẹ̀ rárá normally tèmi rò sí ni pé tí gọ́fìnà kan bá wọlé á fẹ́ kó jẹ́ pé true tòun ni chief judge máa fi wà bẹ́ẹ̀ tóun lè bá ṣiṣẹ́ àmọ́ nígbà tó fi máa sọ òfin sọ pé ìyá adépèlé òjò ó sì ní ọdún márùn-ún sí i láti lò lélẹ̀ tó fi hàn wá wípé tẹ́nà gọ́fúnà yà á lọ tán pátápátá ìyá Adépèlé ni sì wà ní chief judge lórí àpèrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti pé kí ni ìyá yìí ṣe gan-an kí ló lè tó yìí wọ́n ní ìyá jalè wọ́n ní àjẹbánu wà àwọn asọ̀rọ̀ assembly láwọn làwọn appropriate owó báwo ni màmá ṣe ṣe owó yẹn wọ́n ṣe kúmọkùmọ kan gbogbo yẹn ilé ẹjọ́ ló lè dáa nígbà tí wọ́n bá investigate yes gọ́fúnà Adeleke sọ òfin kan ọ́n mú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gọ̀fìnà Adeleke tàbí tá a lè pè spokesperson wọn wọ́n sọ̀rọ̀ kan pé kò pọ́síbù lódodo lódodo lódodo kò pọ́síbù kí wọ́n máa investigate ẹnìkan kó dẹ̀ sì wà lórí àga gẹ́gẹ́ bí chief judge ó lè influence outcome investigation yẹn which is correct which is very very very correct èwo wá ní ká ṣe ó la ní ká fi léde ò wípé ohun tó ṣẹlẹ̀ rèé nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní dandan o àfi kí màmá adépèlé òjò kí wọ́n lọ rọ́kúnlé àtúntìgbọ́ tuntun o wípé àfi kí ìyá yìí kí wọ́n lọ rọ́kúnlé o kí ni ká sọ kó fà á ṣé ẹ̀ṣẹ̀ tí wọ́n náà ṣẹ̀ yìí gangan ó ní ìyà tí ìyá fẹ́ jẹ ni ṣé lóòótọ́ ní ìyá ṣẹ̀ṣẹ̀ yìí wípé wọ́n ń tẹ òfin lójúmọ́lẹ̀ àìkàyànkún àti ṣowó òlù kúmọkùmọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ làwọn ẹ̀sùn tí wọ́n fi kan màmá ṣé lóòótọ́ ni màmá jẹ̀bi àbó òtọ́kọ́ àwa ò mọ nǹkan kan pa ẹ̀ tiwa ni pé káwa fọwọ́ lẹ́rán amòfin àtàṣòfin làwọn méjèèjì tí wọ́n jọ ń bára wọn pọ̀ ṣùgbọ́n ipò ẹni ẹlẹ́ẹ̀kẹta olè tó jẹ́ executive government eh, and the three arms of government tá a ní òun náà ni executive judiciary and legislator legislative so executive àti legislative wọ́n jọ lẹ̀ dí àpòpọ̀ báyìí ṣùgbọ́n judiciary ìkẹta ìkẹyàrí tẹ́ bá dẹ̀ wò àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n nípò governor number one speaker house of assembly number two judiciary chief judge òun náà wà nípò bípò kẹta bí mo ṣe rò kó tó kan secretary uh, sorry deputy governor number two speaker number three ó dà judiciary number four kó tó wá consecutory to the state government so ṣé executive ló jàre ni ṣé judiciary ló jàre ni àbí legislative ló jàre èwo ni ká mú ẹ̀yin èèyàn mi kí ni tẹ́yìn náà rò sí sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn nítorí pé tẹ́ ẹ bá wò dáadáa wọ́n ti sọ ọ̀rọ̀ yìí di technical issue àwọn NJC yarí pé kò sí nǹkan tó jọ gọ́fìnà Adeleke ò lágbára láti yọ ìyáàfin Adépèlé Òjó gọ́fìnà Adeleke lóun kan lòun fẹ́ yọ àwọn house of assembly ni àwọn amòfin sọ pé kò sí tó jọ àwọn aṣòfin làwọn máa yọ dandan èwo ni ká ṣe ṣé lóòótọ́ nìyá Adépèlé ń jìyà lóyún ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ jìyà àbí torí n tó ṣe pẹ̀là tẹ́lẹ̀ yorùbá ní táàbà ro ti pẹ̀là ijó ní dùn tá a bá sì ro ti pẹ̀là ijó á bàjẹ́ wọ́n sì ní bẹ́ẹ̀ tí ò gbọ́ yìgì ẹ̀hẹ́n wọ́n ní bẹ́ẹ̀ tí ò gbọ́ yìgì inú kì í bàjẹ́ ṣé kì í ṣe yìgì tí màmá ti ṣe tẹ́lẹ̀ ló bí gbogbo eléyìí gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ tẹ́lẹ̀ pé wọ́n ti fẹ́ yọ̀yà tẹ́lẹ̀ tí bàbá dẹ̀ sọ fún wa pé kò sí tójú àwọn òyọ̀yà bọ́tẹ́lẹ̀ ìta gbọ́ yìí kí ló fà á wọ́n ní kìtì ẹ̀ kò tiẹ̀ wọ́n tiẹ̀ súnmọ́ ọ̀ tiẹ̀ sọ tó jọ mọ́ta dídòyìn rárá èyí tí wọ́n ń sọ nísìn ni pé ìyá o ó ti láwọn ẹ̀ṣẹ̀ tí màmá ṣẹ̀ o ìyá kówó lù wọ́n kówó jẹ ìyá ṣowó kúmọkùmọ ìyá tẹ òfin lójúmọ́lẹ̀ ìyá o oríṣiríṣi ó lẹ̀sùn tán tiẹ̀ fi kan ìyá tó tiẹ̀ yàtọ̀ sí tàdédòyìn ní ti pátápátá adédọ̀yìn ó sì wà níbi tó wà then eh, court of appeal àwọn náà ò tí ì dájọ́ update tẹ́yìn èèyàn lẹ́ẹ̀fẹ́ gbọ́ lẹ́nu mèrè a ti sọ̀rọ̀ sílẹ̀ mo fẹ́ ká pè wọlé kí lẹ rí sí kí ni nǹkan tẹ́yìn náà rí sí ẹ nọ́mbà tá pè sí àti o nine two two lẹ́ẹ̀kan sí zero nine zero one ah ó parí o wọn ti ẹ̀jẹ̀ ká pè tán o àwọn tó ti àwọn tó ti mọ studio line hello hello ah ó ti re bété o ó ti re o ó ti re ẹjọ kẹ́ni yẹn pè padà o ẹ má bínú zero nine zero one nine six four eighteen twenty two hello. hello bàbá gbàgede mọ. máa ẹ ra ma o. ẹ lè kó ọjọ́ mẹ́ta. àwa nìyẹn o ẹ kú iṣẹ́ rí torí bí ọlọ́run á túbọ̀ máa sì ní lẹ́yìn ojú òun sí i o. àmín. ọmọ òní kú sílé dè àwa náà o. àmín o àmín o. agbára lọ́wọ́ ànígbòrò tó bá ní jẹ́ ìbànújẹ́ ní tó sí wa o. àmín o. àwọn tó dẹ̀ tẹ̀lẹ̀ sẹ́yìn ọlọ́run á tù wọ́n nínú ọlọ́run á dá ọmọ wọn sí o. àmín o àmín ọ̀rọ̀ lẹ́tí báyìí o abẹ́òkúta tí a tí a ń bí abẹ́òkúta tí a tí a. ọ̀yà ọ̀yà ọ̀yà kí lẹ rí sí i. àkọ́kọ́ dúpẹ́ fún ilé ìdáwọ́kọ́ àti ojú. hello. láti gbọ́ nípa ọ̀rọ̀ adédọ̀yìn. ok. ṣùgbọ́n dúpẹ́ fún ìtẹ̀sí mú wá yìí. Hmm. ọlọ́run á jẹ́ kó máa júṣe fún yín. àmín o. ẹ a gbọ́ pé. adúpẹ́pẹ́ tó wá lónìí lákọ̀ọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ tí ọba ènìyàn bá dá ẹjọ́ tí kò bá mú dáadáa hmm. ọlọ́run á tún dá hmm. tọ́ba ayé yóò ọba ọ̀run á dá dáadáa hmm. ìyẹn fún sáré doyin kò kú ṣojú ẹ̀ nípa tó awuyewuye là ń gbọ́ kò sẹ́ni tó wà tó sọ pé bóyá ó ń wo gbogbo wa ó ń wo gbogbo bó ṣe ṣẹlẹ̀ tó dẹ̀ mọ̀ bó ṣe máa ṣe ọ̀nà yẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé àìbára bẹ ọba Adeleke gọ́vùnà Adeleke mm-hmm. kí wọ́n jọ kọ́ máa yọ ìyá Adépèlé. ó dẹ̀ rebete o <laughs> mọ́mi wa ẹ ṣe o èmi kọ́ ni mo pa o ẹ̀pà méjì kìjàra wọn níyàn èmi kọ́ lè mo pa o ètò èrè bété o <laughs> tẹ́nìyẹn bá tó bá jẹ́ pé wọ́n lè pè padà wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn mo fẹ́ kí wọ́n sọ délẹ̀ wọ́n àpèlì sí gọ́fìnà Adeleke pé kí wọ́n má yọ ìyá Adépèlé Òjó pé kí wọ́n má yọ wọn o ṣùgbọ́n ńṣe ni nọ́mbà yẹn rè ó bá dẹ̀ jẹ́ pé wọ́n sì lè pè padà à ń retí kọ́ọ̀lù wọn yá nọ́mbà náà tẹ́ pè o ní zero nine zero one nine six four one eight two two ó náà ló wà lójú ìwòran wa tá à ń wò yìí zero nine zero one nine six four one eight two two bẹ́ẹ̀ bá pè wọlé á gbé kọ́ọ̀lù yín ẹ̀yin tẹ́ wàá ń lo òyìnbó ẹ má bínú nẹ́tíwọ̀kì ń ṣe bákan bákan lónìí whatsapp kọ́ yín ò wọlé ẹ ṣeun hello. hello hello ma. hello ẹ kásán ya bàbá gbàgede ẹ kú iṣẹ́ o. yes ma. ya uh, at last ẹ fún wa ní details adédoyin àti ẹ̀gbọ́rọ̀ adédoyin lẹ́nu yín látọjọ́ yìí ìṣẹ̀lẹ̀ mi rò pé bóyá bóyá wọn kan ti dúnkòkò mọ́ yín wọn ò jẹ́ kẹ́ fẹ́ fún wa ní details adédoyin mọ́ but I cannot see it clearly that ẹ fẹ́ parọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ńgbà tẹ̀ tí ì rí any information yà yeah, thank you very much but sir èmi fẹ́ wà different lẹ́ni mo wo proceedings yẹn láti day one since twenty twenty one ni mo ti ń ba yín bọ̀ àbí twenty twenty two ni November bóyá twenty twenty one àbí twenty twenty mi ìrànlọ́gbìn ìrántí mọ́gbà tí kéde yẹn ṣẹlẹ̀ so mo ti ń ba yín bọ̀ tipẹ́tipẹ́ <clears throat> yeah Jamaica ni mo ti ń bá yín sọ̀rọ̀ and I'm one of your tag followers mo ti ń tẹ̀lé yín láti 2021 yeah February 2021 ọ̀dọ̀ Kéèsì Adédoyin yẹn náà ló jẹ́ kí n mọ̀ yín dáadáa sí gan-an mo ti mọ̀ yín tẹ́lẹ̀ nígbà Yorùbá Nation but mo á mọ̀ yín sí dáadáa in fact mo ẹ di nǹkan tó jẹ́ pé mi lè má follow yín mọ́ nígbà láti Kéèsì Adédoyin and I thank you for a well job done ẹ̀gbọ́n mi mo fẹ́ ká tún ti ibì kan wò ni yeah, torí pé I must be sincere with you uh, it is true how everybody wá ń rò pé Adédoyin ló ṣiṣẹ́ yẹn ó dà bẹ́ẹ̀ but um, on the other hand èmi tún jókòó mo rò ó in fact wife mi gan ló kọ́ pè mí sákìyèsí èmi náà tún wá jókòó mo wá rò ó pé. Baba Gbegede ṣe mọ̀ pé nobody can confirm the death of uh, Timothy pé ó wá látọwọ́ Adédọ́yìn the way me i'm looking at situation of things because circumstances lásán ọ̀ni gbogbo everybody àti judge àti lawyer ọ̀la based on the premise tá a fi ń sọ̀rọ̀ we always we all, all of us are, uh, just based on the premise that ẹjọ́ yẹn jọ ẹjọ́ yẹn jọ ẹjọ́ yẹn jọ. Ẹjọ́ yẹn jọ but we don't have any concrete of evidences or evidence láti sọ pé the man knows about the case per se so mo fẹ́ ká máa fi iota of doubt sí anytime we want to talk like me now I've changed my mind I don't want to confirm the case anymore mi n fẹ́ máa confirm ẹ̀ pé mi pé òótọ́ Adédoyin ló ṣiṣẹ́ yẹn I don't want to do that anymore and I want the whole world to do that also ṣe kẹ́ni kálukú wa ká máa doubt ẹlẹ́mìí wa pé the man might the man might not mi ò doubt ọmọ ẹ̀ mi ò doubt ọmọ ẹ̀ ọmọ ẹ̀ might know something and it's not he might ọmọ ẹ̀ know he knows he knows a lot about the case but ìfẹ́ bàbá sọmọ lẹ́rí yẹn ìyá ìfẹ́ bàbá sí ọmọ òun lẹ́rí tí bàbá yẹn jẹ́ bàbá yẹn my own my own point my own thinking now is that you know the man refused to to testify in the court of law in fact àgbà tán ní kó wọ dock gan a gbọ́ lẹ́nu yín pé kò wọ dock and do you realize that this particular guy yeah this particular man called Dade Doyin do you realize that he might decide not to say anything because just to exonerate his child ó lè jẹ́ ìfẹ́ bàbá sọmọ. So but me i don't see any any concrete evidence to prove ẹ pé um, Adédoyin ló pa Timothy tó bá jóun ló pa tó bá jóun ló pa èmi believe pé kò ní bọ́ nínú wàhálà tó wà yìí and that is my prayer but tí kò bá mọ anything nípa ẹ̀ i believe God will surely vindicate him he will be exonerated but sir mo fẹ́ kẹ́ máa lò nínú presentation yín pé he might not know about it so mi ìfẹ́ kẹ́ máa confam mo dẹ̀ jẹ́rìí ẹ̀yin náà náà máa ń rí tẹ́ máa ń sọ pé you might not so mo fẹ́ kẹ́ mo fẹ́ kẹ́ kẹ́ emphasize lórí he might not yẹn again mo fẹ́ kẹ́ emphasize lórí you might not do you know why yorùbá sọ pé orí yeye ní or whatever Aha. so oríire yeye ní mògùn tàṣẹlẹ́pọ̀ what do you call it then so mo fẹ́ kẹ́ ẹ rò pé ó lè jẹ́ pé màyàn ò mọ anything nípa ẹ̀ although like circumstances tó wà nílẹ̀ ó jọ àwọn èèyàn dẹ̀ sí most especially Adésọ́lá what is her name àwọn evidences tọmọ yẹn give yeah they are concrete evidences but notwithstanding nobody can say or nobody can come out there. mo rí ìgbà tádé dẹyìn wọlé mo rí ìgbà tó pa mo rí ìgbà tí ó ṣe kinní kan so mo fẹ́ ká máa dá ọ̀tẹ̀ mind wa so the subject matter what i'm trying to say is that ẹ jẹ́ kí gbogbo wa the whole world kọ́níkàlùkù wa máa rò lẹ́mìí wa pé this man might be an innocent he might not know anything about it kó jẹ́ gbogbo àwọn gbésẹ̀ tó gbé ó fẹ́ ya receipt tó fẹ́ ṣe kinní kan yẹn kó lè jẹ́ pé ìfẹ́ bàbá sọmọ tó fẹ́ fi kọ́va ọmọ ẹ̀ ni because ó rí pọ́mọ ó ti ó ti mess up ó rí pọ́mọ ó ti mess up taking the cops out buried him doing all sorts rubbish gbogbo ayamayama tọmọ ẹ ṣe yẹn he might be looking for avenue láti cover ọmọ ẹ up ṣe mọ kò sóbi tó máa fẹ́ sọ pé kò ń fojú sunkún ọmọ so èmi tún dárò ni o mo tún rò lẹ́mìí mi pé my my wife might be correct that that man might be an innocent in the case but ẹ̀yà ẹ̀ṣẹ̀ tó ń jẹ ní conspiracy because ńgbà tó òun náà gbọ́ ó gbọ́ gbogbo tútọ́ ọmọ ẹ̀ pa so support ọmọ ẹ̀ and for doing that he must, he he must be suffer but but Matthew sir he only jẹ́ ìyá ọmọ lóúnjẹ ó lè jẹ́ ìyá ọmọ lóúnjẹ so mo fẹ́ kí the whole world tó ń gbọ́ mi mo fẹ́ kán mo fẹ́ kán doubt ẹ̀ mo fẹ́ kán máa doubt ẹ̀ lẹ́mìí wọn pé Adédoyin might know about it and he might not know about it so percentage kó mọ̀ ń pa ìtàwọn èèyàn mọ̀ our percentage yẹn ó wà greater compared to that of èyí tí kò mọ̀ ń pa ẹ̀ bọ́ṣẹ́ mọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ó yọ lọ́hùn. So Eshe Kushegon Baba Gbagede, and I thank God for your life. I thank God for the whole program Stemanshi. Inú mi dùn gan. Mo mo mo in fact I must be sincere with you. You are doing a very difficult job there. A very human job. More understand him with the light program yìí gan. In fact today I said I don't even want to watch any other programs except your channel. Ah, Ọlọ́run ló look yín síṣẹ́ I must be sincere with you. So ẹ ṣé gan ẹ ṣé and for this uh, uh, for this uh, um, uh, update tẹ̀túnmú wá I so much I so much happy and I so much appreciate it so ẹ uh, take care ṣe but notwithstanding the the whole subject matter is that we should be doubting it in our mind ká má má confam pé Adédoyin mọ̀ pa ọ̀rọ̀ yẹn then um, kí oníkálukú wa náà ká máa ṣàdúrà pé irọ́ tó máa pa wá tó máa jọ wá ọlọ́mọ àyẹ̀ká yí pamọ́ wa ẹnu yìí mo ti gbọ́ àdúrà yẹn àti gba ẹ̀ mo dẹ̀ ti ń ṣàdúrà yẹn pé irọ́ tó máa jọ wá ọlọ́mọ àyẹ̀ká yí pamọ́ wa so ẹ ṣé gan bàbá gbàgede ẹ ṣé ó dàbọ̀ ẹ jẹ́ kí n fáwọn míì náà láàyè thank you very much ó dàbọ̀ sà. ẹ tí ẹ sọ ọtí ah, pa mo fẹ́ ní wọn tí ẹ sọ̀rọ̀ sí ti màmá adépèlé òjò tí <laughs> títa adédọ̀yìn ni màmá sọ àti ẹ̀ wá emphasize sórí kéèsì adédọ̀yìn o rárá Eh, tí a emphasize lé lórí jù lónìí òun náà ni ti ìyá adépèlé òjò tó tún jẹ́ pé ó tún wọlé ok ìpè kan tún wọlé o hello hello hello yeah hello sir ẹ káàárọ̀ ẹ ẹ ra sa o ah, ọ̀sán ọ̀sán láà wà ń bí o ẹ ra sa. Почему? ẹjọ ohun yìí ohun yìí ò ọdígbò o à gbọ́ dáadáa ẹni pé kí ni sà. Samson ok. Adénẹ́kọ̀. Adénẹ́kọ̀ láti ibo sà. láti. Canada Canada òkè kan tó fà náà nìyẹn. Hello? Yeah, yeah. Um, well, Marie Blackman of George Wilson, I've been following you. Mm. This program. I've been watching for a very long time. To hear from you about this particular issue of identity, right? But still, everything was to be done. You don't make it anything. Also, could they call and keep on and my jail? Sure. Sure kí tó máa bẹ̀rẹ̀ lọ lórí ọ̀rọ̀ adélèké àti ọ̀rọ̀ ìfẹ́ tí mo ní ìlà fún I think our kids in Nigeria ọmọ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni mí. Hmm. ok ọmọ Ọ̀ṣun lẹ́yìn. bẹ́ẹ̀ ok so I left Nigeria a very long time ago. Okay. But gbogbo ìgbà tí wọ́n ṣe program yẹn ni wọ́n fọ́ mi ní and I wanted to like your analysis. You get me? I'm not going So lórí ọ̀rọ̀ Adélékè yẹn, I don't just understand. Ṣé àwọn ọba wa àti àwọn ìgbọ́gbọ̀n wa kí ni ó dé tí wọ́n ti máa ń fi àbùkù kan àwọn olórí ìlú àní kíni? Ẹ sà, ẹ sà ṣe é wà pẹ̀lú wa lórí ṣe é wo program yìí tẹ́lẹ̀ ṣáà ọ̀rọ̀ chief justice ni wọ́n fẹ́ yọ là ń sọ̀rọ̀ lé lórí. ẹ ìyẹn kò kó ẹ mọ̀ pé opportunity lè fún wa nínú. ok ok tá a ṣe lánàá lẹ́yìn sí kò fẹ́ sọ̀rọ̀ sí ok ok ẹ máa sọ̀rọ̀ yín sà ẹ máa sọ̀rọ̀ yín. no mo rí ìyá appreciate ilé tí máa mú àwọn èèyàn wá sódà àwọn táwọn ní ìyá fún wa a bó ṣe lọ ní gbogbo nàìjíríà. Hmm, hmm and she will do And this particular one you mentioned, half. Ṣé òun àkókò ìdíje wò ni? Bẹ́ẹ̀ni. Ẹ ṣá ọkùnrin ni wọ́n ohun wọ́n jọ wọn obìnrin ni. Ọkùnrin ni wọ́n. Torí mo gbọ́ tó sọ pé ìyàwó àwọn ìyàwó àwọn obìnrin oh, mm-hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi kọ́kọ́ rò pé obìnrin ni. Oh, <laughs> like I was saying. Okay, sir. Ọ̀rọ̀ tí wọ́n sọ ni ó ní nínú. Mm. And I, I want you to share the light on that. Okay. Ah, lọ sọ wípé àwùjọ ìfọ́sùn àrùn tètè pa Timothy. Wọ́n the whole thing that is going on right now, hmm. I think iṣẹ́ ń ṣe ó sì kú ẹ̀mí láti bá the ṣe that, dáadáa lórí ọ̀rọ̀ yìí. I concur with the man that just caught that. Mm. ok ẹ ẹ ẹ support n tán sọ àbí. wọ́n support wọn kò jẹ́ mi because this issue and ó dà you wọ́n ti ṣe àwọn òyìnbọn kúrò tuntun. Freedom basically will share one side during the meeting. And I really appreciate that. Thank you, sir. Ẹ ṣe gbogbo pípẹ́. You're welcome, sir. Ẹ máa kó sọ̀rọ̀ tó máa lọ. Ẹ máa sọ̀rọ̀ nípa àwọn tẹ́ǹt kan lórí àwọn program yìí tí mo ti wò previously. Kò sí mi. Lórí kí nìyẹn sà? Lórí pé káwọn èèyàn máa láìpẹ́ kìíní kan bíi tẹ́ǹt. Ok ok yà ẹ̀ka tá a sọ ni pé ẹ ṣe ẹ ṣe gan sà ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa rí ẹ máa rí sáìn dọ́là níbi ìsàlẹ̀ ẹ wo ibi sáìn dọ́là yẹn tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ o ní special thanks wọ́n máa fún yín láwọn instruction kan nínú ẹ̀ tẹ́ ẹ bá ti follow instruction yẹn ti fèmí ní special thanks nìyẹn wọ́n pè ní special thanks ẹ̀ tó bá jẹ́ pé kò kí ń ṣe live bá a ṣe ń wo yìí tó bá jẹ́ onítọ̀hún ṣẹ̀ṣẹ̀ ó kàn padà join later ó padà wo fídíò yẹn kíní yẹn ti máa yí kúrò dọ́là ó ti máa yí sí tanks akọ̀kọ̀ small tanks so téèyàn bá tẹ̀ á fún yàn ní instruction bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe gan sá <laughs> thank you for reminding me bí ti ẹ̀rọ ti sọ <laughs> ẹ ṣe gan sá. Uh, uh, no problem sá tẹ́ bá ti dé ẹ pè nọ́mbà mi ẹ bá ti pẹ́ ẹ ẹ sir yes sir thank you sir yeah, thank you very much sir yes sir okay sir Yes, sir. yes sir okay yes sir yes sir bye sir Hey, ìmọ̀ kan fẹ́ sọ̀rọ̀ mo ti pa o yá ọ̀tọ̀ níbi tí àwa gbé ọ̀rọ̀ lọ ọ̀tọ̀ níbi tí wọ́n tún gbé wa lọ kíní kan wà fún èmi mi ò ní No torí pé mo fẹ́ convince gbogbo àwọn tó ń sọ pé wọ́n fún mi lówó láti bá Adédoyin lórúkọ jẹ́ rárá nobody paid me anything torí ẹ̀ tí n bá rí nǹkan kan lé lórí tí mi bá sọ ọlọ́run á bi mí léèrè lálùkì àwọn ẹnìkan ló sẹ́ǹdì kínní sí mi lugard wash òun ni wọ́n pè é ẹ̀yin tẹ́ bá sì fẹ́ pè é ojú ọ̀nà ṣe ojú òpó ṣí sílẹ̀ no no no no ọ̀tọ̀ ní advert ní lugard wash wọ́n ní it is rare to find females in the computer engineering industry okay oni why I opted for male dominated course Oduduwa University best graduate student kí n wá tó ka kínní ṣe rí ọ̀rọ̀ tí woman kan sọ man ohun man ni pẹ̀ tó ju ohun obìnrin tí màmá tí ọkùnrin yẹn sọ wọlé pé rí yeye nímògùn ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ kinní kan kinní kan wà kọ́ lọ́ ṣàánú ni àti gbé kéèsì Adédoyin àti gbé nígbà tí wọ́n ní kádédoyin náà sọ̀rọ̀ ní doc he refused to talk ó lè mọ̀ nípa ẹ̀ dẹ́ lè má mọ̀ nípa ẹ̀ òun àtọ́lọ́hún ẹ̀ ni wọ́n parọ́ mọ́ ni wọ́n sòdodo mọ́ ni òun àtọ́lọ́hún ẹ̀ ni so èmi o mo wà less concerned but kankan tí mo rí tí wọ́n sọ fún mi kò ju pé onítọ̀hún pè mí ó ní bàbá gbàgede mo ní sà ó ní lórí iléèwé adédoyin lòun fẹ́ sọ̀rọ̀ lé torúkọ ẹ̀ jẹ́ Odùduwà yunifásitì ó ló dáhùn lójú gbangba pé torí òun ṣiṣẹ́ níbẹ̀ ó ní skul yẹn ó ní màá rí pé kì í ṣorúkọ Adédoyin náà fi sọ́ọ̀mù níbẹ̀ ni ó lẹ́ni márùn-ún ló pawọ́pọ̀ tó ní skul yẹn ó ní ẹni márùn-ún ló pawọ́pọ̀ tó ní skul yẹn ó ní kì í ṣe skul ẹnìkan ó ládédoyin kọ́ ló ní skul yẹn ah mo níbẹ̀ kan táwọn gbọ́ nípa Adédoyin lónìí ó ní rárá ó ní pé ṣé mo mọ̀ pé àwọn èèyàn pé tí tọ́lọ́mbà ti ṣetán láti múyàn ó máa dẹ̀yàn mú gan ni pé dẹ̀tọ́lọ́ bá ti múyàn tán àwọn èèyàn tó ń retí kọ́lọ́ ń múyàn tẹ́lẹ̀ wọ́n wá tibẹ̀ wọlé ó ní wọ́n tibẹ̀ wọlé Sádédoyin lára ni pé kì í ṣe òun ló ní skul yẹn póun ní ṣíàsì ń bẹ̀ ni ah mo ládédoyin ní ṣíàbẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó lẹ́ni márùn-ún ló ní skul yẹn ó wá fún mi nọ́mbà ẹnìkan ní kí n pè mo pe onítọ̀hún tó ń sọ fún mi pé ah Oòduà University Bádédoyin kàn ó kàn jẹun tó gbá front ni pé lóòótọ́ o òun ló ní òun náà ló méjọ ṣe à ń bẹ̀ pé bọ̀tà àwọn márùn-ún pé kódà ẹni méjì wà ń bẹ̀ tó wà lábroad tó ní skul yẹn pàápàá pé táwọn yẹn ti wà ní ìbànújẹ́ báyìí pé torí wọ́n ti ba àwọn wọ́n ti ba skul yẹn lórúkọ jẹ́ mi sì ní ẹni balẹ̀wé lórúkọ jẹ́ ìmọ̀ kankan pa skul ẹni tí mò ń sọ ìwá sẹ́ndì write up best graduating student iléèwé yẹn sí mi mo fẹ́ kà á ó ní why I opted for male dominated course Oduduwa University best graduating student òpó ṣìṣì ilẹ̀ o fẹ́ni bá fẹ́ pè wọlé o mo lè kélé díẹ̀ mo lè má kà tán picture lady yẹn ni kò kọ orúkọ hàn pé tó bá wo sàlẹ̀ ṣàgbéyà máa rórúkọ ẹ̀ bẹ́ẹ̀ ok gbé Ọ̀ṣun state shares her story with Gbénga Adérántí Gbénga Adérántí ni ó sọ. So, orúkọ lady yẹn jẹ́ moshood orúkọ lady yẹn jẹ́ moshood kauzar mo ń bọ̀ hello ah wọ́n tún ti pa o orúkọ lady yẹn jẹ́ moshood kauzar ó ní it is rare to find females in the computer engineering industry but in an instance of departure from the norm moshood kauzar the best graduating student of Oduduwa University Ipetumodu Osun State shares her story with Gbenga Aderanti as to why she ventured into the field. How was your journey into Oduduwa University? My journey into Oduduwa University Ipetumodu was quite unexpected as attending a private university was never in my plans upon graduating from the secondary school and waiting for acceptance from a federal university the process seemed to be taking longer than expected One Sunday morning, my dad switched the TV channel to LTV and an advertisement for ongoing admission caught our attention. Jotting down the contact number deployed displayed, we headed to Egbeda the next day to obtain the admission form. I took the screening test on a Thursday and received my admission letter, making the beginning of my journey a student as a student at OUI. How many times did you do UATME and gbogbo Only I scored 245. forty five yẹn kọ́ ni mo fẹ́ lò. Mo fẹ́ wo ṣé ọmọ yẹn graduate because nǹkan tá à ń gbọ́ ni pé àwọn ọmọ kì í graduate ń bẹ̀. Ẹni yẹn ṣáà send message sí mi ní send wípé kí n lè mọ̀ pé gbogbo nǹkan tá à ń gbọ́ lórí skul yẹn irọ́ ni pé kò sí tó ń ṣẹlẹ̀ sí skul yẹn àwọn èèyàn ń lọbẹ̀ wọ́n graduate as best student and wọ́n fi ṣe wúre so ọ̀dọ́ náà lágbára ọlọ́wọ́n ọba mi ò ever ṣe rí there is difference between there is a concept that says there is difference between owner of a business and the business itself that is what we call concept of corporate personality iléèwé adédọyìn òṣèyí mi kò sí tó kàn mí pẹ̀lú léwe mi dẹ̀ sínú ẹni máa bá wọn fi ẹnu ba léwe yẹn jẹ àmọ́sẹ̀sẹ̀ alìmọ̀tẹ̀ tó wá gbọ́ pé èèyàn márùn ló ní skul yẹn student kan rè tó ń give testimony wípé engineering ló ṣe jáde ní skul yẹn ó dẹ̀ lóun graduate òun dẹ̀ ti ṣoríire kódà abroad ní lady yẹn wà sí according to what she wrote yẹn kí n ṣe máa ká yẹn máa waste time tèmi ẹni yẹn ló sẹ̀dẹ̀ sí mi pé kí n ka nǹkan tí lady yẹn sọ. So mo dẹ̀ rí i pé lóòótọ́ lóòótọ́ kódà orúkọ ẹ̀ wà ń bẹ̀ so one can search for her on google orúkọ lady yẹn so màá kàn rọ àwa tá à ń sọ̀rọ̀ lórí skul yẹn pé ẹ jẹ́ ká ẹ jẹ́ gbẹ́nu kó ń bẹ̀ kò sí tó kàn wá pẹ̀lú skul Adédoyin ló kàn wá and Adédoyin ọ̀hún náà òun ló ṣe òun kọ́ ló ṣe ó ti wà lọ́dọ̀ ìjọba òun àtijọba náà jọ máa rò ní tó kàn wájú lé ní gbọ̀ngbọ̀ngbọ̀n ó ní ìyá Adépèlé kí ló ṣẹlẹ̀ sí ìyá Adépèlé kí ni ìyá Adépèlé ṣe ṣé lóòótọ́ náà fẹ́ sáàkì ìyá yẹn ṣé lóòótọ́ náà fẹ́ lé ìyá dànù kí ni nǹkan tí ìyá ṣe òun náà láti gbọ́ yẹn ẹ jẹ́ ká wá fọwọ́ lẹ́rán ká máa wo tún tí wọ́n fẹ́ pa lọ́ṣun ṣé wọ́n máa lé ìyá yẹn lóòótọ́ lóòótọ́ ṣé màmá jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ṣó léṣèlú kan wá nǹkan sí lẹ́sẹ̀ ni gbogbo ẹ̀ lápadà gbọ́ mo promise yín ní kinní kan bọ́rọ̀ yẹn bá ṣe ń lọ èmi kinní yóò máa gbé wa sọ fún wa èyí tí mo gbọ́ lórí skul yẹn òní mo sọ pé ẹni márùn-ún ló skul yẹn kì í ṣe Adédoyin so ẹni bá fẹ́ lọ bẹ̀ wọ́n lè seek for admission there is no problem according to what the man told me èmi ò lọ bẹ̀ rí mi tí skul yẹn wà but according to what the man told me he said gbogbo tó ń sọ lórí skul yẹn ó ní propaganda ni ó lẹ́ni márùn ló ní skul yẹn pé kì í ṣe Adédoyin nìkan then ó ní court lè jà bẹ́ẹ̀ o ṣé mo mọ private school náà lè jà court bẹ́ẹ̀ kí wọ́n pààyàn o pé bọ̀ pé bóyá ń fún yàn ń fi yàn ṣe rituals in school yẹn ó ní kò sí ní tó jọ according to what the man told me and according to ntọ́mọ yìí náà tún kọ síbẹ̀ mi lè ṣẹ̀ṣẹ̀ tún máa kà ní oníbà fẹ́ kí n sẹ́ǹdẹ̀ mo lè sẹ́ǹdẹ̀ sí so oníyanṣẹ́ ọlọ́kàṣe o gbogbo ẹ̀yin tí ẹ pè wá wọlé gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kinní kan ni mi ò ní fẹ́ appreciate torí lẹ́yìn fídíò yìí sìn mo jẹ́rìí àwọn èèyàn wa àwọn tó bá tún ṣe wò lẹ́yìn tí wọ́n sìn wọ́n ní jẹ́ ìsúnmọ́jú kọ́ọ̀lù ní gbàràgbàràgbàrà kí la wà yìí this is three thirty a ti parí òrìṣẹ́ <laughs> lẹ́yìn eléyìí wọ́n ní jẹ́ gbádùn ọba pèmí lọ ni tí programu yìí bá ti parí ẹ bá pè mí mọ́ o <laughs> torí ẹ̀ lè mi ò ṣe live kí n máa ṣe live program báwo la ṣe ń parí ó ẹ bá pè wọlé mọ́ ó dàrú àtúmọ̀gbà àti bá tún ti wọlé àṣẹ mi ẹ ẹ bí ò láìkí live program wà láìkí torí pé ńgbà tó bá parí one hour five hours sígbà tá a parí wọ́n á sì máa pè ọ́ wọlé ni tó wọ́n máa disturb ọlọ́run ṣe landline nìkan lágbo lẹ́nu pé ló whatsapp mi oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbẹ ìtẹ́ ẹ bá mi ògbẹ́ náà ládùúpẹ́ lọ́yọ̀ kí ní kan mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ìtẹ́ ẹ rò lórí fídíò yìí ẹ bá ń kọ sábẹ́ ẹ bá ń kọ sínú kọ́mẹ́ǹtì yẹn then kí ní tọ́ nìyẹn bí mi léèrè tó rán mi létí kí ní special thanks yẹn ẹ má gbàgbé ó sì wà bẹ̀ èyí tẹ́ máa fún wa ẹ̀ fún wa èyí tẹ́ fún wa rí náà ẹ̀ tra ẹ̀kẹ́ fún wa oníyanṣẹ́ ọlọ́kà ṣogbọ̀ ẹ̀yìn tí ẹ bá wa wòye náà ládùúpẹ́ lọ́wọ́ mo promise wa pé bó bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìyá adépèlé màá máa gbé wa ẹ̀ máa gbọ́ then tí bá dẹ̀ tún rẹ́ information lórí adédọ́yìn àgbéwá náà ẹ̀ gbọ́ then lórí ọ̀rọ̀ mohbad ẹ má gbàgbé a ti bẹ̀rẹ̀ kóòtù ẹ o a ti ń lọ sí kóòtù in fact wednesday tó lọ yìí a lọ sí kóòtù unfortunately eh, labour strike kò jẹ́ káwọn lọ́yà kí wọ́n jókòó ẹ ṣé o láyọ̀ o. ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ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 ṣẹlẹ̀ ẹ ṣe rí ọmọ aráyé ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mọ̀ lé ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú wo ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú tó tá a fà sókè tó yí dó borí bọ́ba ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù ara ayé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á túmọ̀ ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ̀dá ènìyàn ló sọ̀ra wọn dá tó níjà ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́. ṣòro kì í ṣe léyìí gàlágà jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ń lọ ròyìn jẹ́.